وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قفون الله أبا أطريك أتيك النبي أتيك فون النبي ومحمد وقوى أرى لي النبي أو صحابة gbogbo ẹni tí ó tọ ìlànà nábi títí tí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lúwa kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn wàkà tí aláǹfààní láti gbọ́ ní àsìkò yìí ètò àdéhùn yóò sọ̀rọ̀ wọn náà ni akíkàbọ̀ wọn náà ni akíkàbọ̀ pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu síwájú kí n tó máa bá tọ́pìkì míì tuntun ẹni pé kókó ọ̀rọ̀ tuntun tí mo fẹ́ lọ kan tí awon eyan béèrè ni ọwọ́ mi o ní ìwọ̀nba òun náà ni wípé àsìkò owó ní àsìkò jùmọ́à tá a máa ń kí jùmọ́à ṣẹ́rí mùsùlùmí ahlu sunna wal jama'a a máa ń nasa'a wọ̀rọ̀ afdọ́lìyà nǹkan tó bá dára jù tọ́lọ́lá jù tí ànábì ṣe tí àpapọ̀ àwọn sàhábà tí wọ́n ṣe òun ni a máa ń pàtàkì jù pàtàkì jùlọ Abubakar Umar Osman, Ali so alùsùnà wọn máa pàtàkì rẹ̀ tí ó bá rí ẹnìkan tó bá lọ lè mú àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀dọ́yà shawaz àwọn kọ̀dọ́yà shaza àwọn ọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ yẹn ẹ máa fi gbọ́mi sí òótọ́ tó wá ní náà ni òun fẹ́ máa lò nínú ọ̀rọ̀ ẹ̀sìn sórí ènìyàn yóò ní àkíyèsí lérí ọ̀rọ̀ rẹ̀ ṣẹ́ni tó fi lè lé ẹ́skúùsì òun náà ní kọ́ jẹ́ pé àìmọ̀ ní tí yẹn lè fún jùlọ àmọ́ tó bá jẹ́ pé ìfẹ́ inú bá ní ènìyàn yóò ní ìdájọ́ yóò ní balẹ̀jọ́ lọ́dọ̀ ọlọ́run o torí pé kí ni anabi sallallahu alayhi sallam oníwà alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin gbogbo anabi sallallahu alayhi wa sallam irun jimá tó máa ń kí ìyẹn ni pé báyìdá zawali shams lẹ́yìn ìgbà tí òun bá yẹ tààrí ni àdéhùn bẹnu kọ ẹ̀hìn Bukhari rẹ̀kẹ̀tẹ̀ so àbí kó jẹ́ pé òun yẹn ń yẹ lọ́wọ́ so náà ni nǹkan tí anabi sallallahu alaihi wasallam bó ṣe máa ń kí ìrun rẹ̀ nìyẹn sọmọ kí anabi sallallahu alaihi yóò kó wá kí ìrun kọ́ wá jẹ́ pé àárọ̀ nílà náà mi ń kí júmọ́à so wàláhì ẹ̀rí yẹn Allah so ó sì ní ihtimali tó pọ̀ ẹ̀rí so àwọn hadith gbẹ̀mú ìsàlàyé nù sahih muslim lẹ́ẹ̀kan so wípé gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn sàhábà tí wọ́n ń kírun tó láwọn máa ń kírun yà Nabi sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n ní kunna natatabba'u àwọn máa ń tẹ̀lé bògé àwọn nígbà táwọn bá kírun tó pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ni yẹn ni pé òun ó ti yẹ táwọn bá kírun jùmọ̀ àtàn pẹ̀lú rẹ̀ ó ṣe wá nù bọ̀kọ́ ó ṣe wá nù muslim lélẹ́yìí so ṣe wá rí ọ̀rọ̀ kan tí àwọn tí wọ́n ń kí jùmọ̀ láago mẹ́sàn-án àárọ̀ ẹ̀rì pé mo ṣọ́ lẹ́ẹ̀kan wípé inú kọ́ jẹ́ àìmọ̀ kan àbí kọ́ àsìgbọ́ àsìlò ẹ̀rí àsìlò ẹ̀rí ṣe wá rẹ́ni tó bá ń ṣe àìmọ̀ kan kí tó bá ti rí yẹn pé sákìyèsí tó yẹ pé ẹsìn ọlọ́run ló fẹ́ ṣe lódodo yóò padà ẹ̀rọ ọlọ́run sì bà tó ẹni tó bá ṣe pé àṣìlò ẹ̀rí náà ni tó tó bá ti rí tòun náà rí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ni wọn straight púpọ̀ jù ni so tó bá jẹ pé àṣìlò ẹ̀rí bá ni tó tó bá ti ṣàlàyé fún yàn èèyàn ló rí pé ẹ̀rí yìí ọ̀tọ̀ sí ni ṣe wá rí ẹni tó bá jẹ́ oníṣúná Nabi sallallahu alaihi wasallam tó sì fẹ́ tọ ìlànà sàlàfíà so tí wọ́n bá ní ọ̀rọ̀ méjì wà ọ̀rọ̀ kan wà báyìí ó clear ọ̀nà kan wà báyìí ó jẹ́ haram alhalalu bayyinun alharamu bayyinun baynahuma umurun mushtabihat àwọn ọ̀rọ̀ tó bá jẹ́ pé èrè rẹ̀ bá ti ń lọ alùsùnà máa ń kú mẹ́wọ̀n abọ́ sí ibèrè tó clear so tẹ́ bá ń bi àwọn tí ń kírun lágbo mẹ́sàn-án àárọ̀ yìí nìsín ní ìrọ̀jú mọ́ so tí wọ́n máa wí náà ni pé àwọn ń kí kọ́bùlà zawali àwọn ń kí kọ́bùlà zawali so nítorí pé kọ́bùlà zawal òun ni síwájú kí òun tó yẹ síwájú kí òòrùn kó tó yẹ ìyẹn ni pé àwọn ń kírun júmọ́ à síwájú kí òòrùn tó yẹ ìdákùn ìbéèrè tábìra wa òun ni pé ṣé aago mẹ́sàn-án síwájú kóòrùn tó yẹ nù kí òun ní before síwájú kóòrùn tó yẹ so òòrùn tí ó yẹ láago kan àbíkọ́ aago kan kú bí ṣẹ́jú mẹ́wàá náà ni ó yẹ so kí wọ́n wá ní èmi wàá ti kírun aago méjìlá ò tí ì lò aago mẹ́wàá ò tí ì lò aago méjìlá èlò mọ́kànlá èlò mẹ́wàá èlò mẹ́sàn-án ẹni pé wàá fi three four hours ó fi kalẹ̀ lọ́wọ́ abẹ́rẹ́ ìrun jùmọ̀ àti so eléyìí kò ẹ̀rí rẹ̀ kò kò straight kò sẹ́rì fún kò sẹ́rì fún so n tẹ́sí mọ̀ pé kò sẹ́rì fún àwọn tí wọ́n kí kọ́bùlà zàwálì nínú àwọn sàhábà tí wọ́n kírun fáwọn èèyàn síwájú kí ẹ máa wo bí zawali ẹ máa wo àpèjúwe zawali yẹn gẹ́gẹ́ o òun náà ni màá gbé wáyé so Ammar hadith ń bẹ ní àbí asọ́rù ń bẹ nínú ẹ̀yẹ̀nì musnad ibn Abi Shayba náà lọ́wọ́ so ẹ̀yẹ̀ sunan ibn Abi Shayba ó ní anna Ammara salla bin-nas al-jumu'ata wan-nasu fariqan Ammar ibn Yasir ó kírun júmọ̀ fáwọn èèyàn ìgbà tán parí júmọ̀ báyìí wà náà tó fari kan àwọn èèyàn wá pín tọ́nà méjì báàdù um yẹ kúlù zálàtì shams àwọn kan ní ó dà ní kórun ti yẹ wà báàdù um yẹ kúlù lamtazal àwọn kan ní òrùn yóò ti yẹ ṣe ti rí báyìí nìsín ìgbà tán parí júmọ̀ àtàn báyìí àwọn èèyàn wá ń wò pé sórun ah, ti yẹ báyìí àbí ti yẹ báyìí ó mì pé n tán pè ní kọ́bùlà zawali nìyẹn tó ṣe pé ẹ ti bẹ̀rẹ̀ kútùbà àgbà tẹ́ ẹ bá fi parí kútùbà ẹ̀ mọ̀ pé sóhun ah, ti yàbí kò tí yẹ sobi irú àsìkò yìí nìsín a mọ̀ pé zuru máa ń wọlé aago kan kan lápèjúwe kéèyàn ti wá bẹ̀rẹ̀ kútùbà láti bí aago méjìlá bọ̀ bóyá ẹni yẹn wá fi bí ten àbí twenty minutes ló fi ṣe kútùbà ó parí kútùbà rẹ̀ káyọ̀ kà máa wọ pé ẹ eh, sóhun ti yàbí ké yẹ n tán pè ní kọ́bùlà zawali nìyẹn tí yẹn bá so eléyìí òun náà ń pè ní pé èèyàn kí kọbla zawal ẹ tó máa wo Ali ibn Abi Talib radiyallahu anhu so àbí rozin ń lọ gba ọ̀rọ̀ yìí wá eléyìí náà ń bẹnu Musnad Abu ibn Abi Shayba náà ni òun náà wà ó ní kunna nusalli ma'a Ali al ó láwọn kírun pẹ̀lú Ali ibn Abi Talib radiyallahu anhu àwọn kìjìmọ̀ pẹ̀lú rẹ̀ onífà àṣíyáná nígbà míì nájìdù fẹ́yàn àríbògì wà àṣíyáná ńlá nàjìdù ìgbà míì àní ríbògì yẹni pé ńgbà míì òun ti yẹ ìgbà míì kò ní tí yẹ tán táàmà wo bògì àti lórí kó ti yẹ so eléyìí òun náà ń pè ní kọ́bùlà zawal tó dákun wọ miami tó ń jẹ́ mùsùlùmí pàtàkì jùlọ tó lọ fẹ́ sí súnà nàbì sallallahu alaihi wasallam má lè fi òun rẹ̀ ṣòfò kó lóun lè ń kírun jùmọ̀ àlágó mẹ́sàn-án àárọ̀ lọ́n lè ń kí jùmọ̀ àlágó mẹ́sàn-án àárọ̀ nító clear tánàbí sọlọ́ sọlá máa ń ṣe òun náà ni alùsùnà máa ń ṣe sọ ẹ̀wò ní sèǹtì ń jẹ́ fẹ́ ní jẹ́ kéèyàn ó ti kọ́bùlà zawal náà la kó ẹ̀rí wáyìí kọ́bùlà zawal tó bá tún ní táìmù dùhà náà ni àsìkò tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ní kọ́bùlà zawal náà lásìkò dùhà so ẹ̀rí pé tó bá ní dùhá dùhá ó bẹ̀rẹ̀ láti gbà tó òun bá ti mú ọ̀yanyan rẹ̀ tí títí ó fi di táìmù gbà tí òun fẹ́ súnmọ́ láti yẹ̀ so káṣẹ̀ ní táìmù dùhá wọn a wá rí pé àsìkò yẹn gùn ẹ wá wo àwọn asàrò méjì tí mo kà yín ní asàrò Anwar àti asàrò Ali ibn Abi Talib ó ṣàlàyé ó ṣe clarification rẹ̀ yuhmalu mujmal ala mutlaq so n tó bá rújú mutlaq ni ó bá yẹn ṣàlàyé rẹ̀ àdéhùn tó bá clear asàrò tó bá clear lẹ́ẹ̀fi ṣàlàyé àdìsí tí ò bá tí ò àtàbí tí ò bá clear pé léyìí òun náà nìlànà ẹ wá rí kíní kan tẹ́ mọ̀ rí ni pé ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ ṣe kọ́bùlà zawal ẹ fẹ́ kí jùmọ̀ bí kọ́bùlà zawal lẹ fẹ́ ṣe ẹ dákun sí ìyẹn tó máa ń fi jùmọ̀ sí ìyẹn máa ń fẹ́ ìbáàdà sí jọ ọlùdé ìbádàkẹ́ tí wàá stipulate pé ìjọ́ tó bá jẹ́jọ́ olùdé o láàmú kírun ẹ̀ ẹ̀ ti ṣe níjọ́ tí gbogbo èèyàn lọ síbi iṣẹ́ ìgbà wọn àmọ́ kẹ́ wá fi júmọ́ àti àwọn ọjọ́ kan pé àmọ́ ṣe ń jọba yìí pé ìjọba bá ti gbọ́lódé tí public holiday bá ti wà àárọ̀ lákìjì mà <laughs> ẹ̀yin náà tó ń gbìyànjú bí díẹ̀ díẹ̀ kọ́ òun àbí àbẹ́ mọ̀ pé ara àwọn àsìkò tí máa ń jẹ́ bí dáhà ni kí ọmọ fún nǹkan lásìkò kí ọmọ fún nǹkan tánàbí ò fún lásìkò kí ọmọ fún lọ́jọ́ tánàbí ò lọ́jọ́ ṣé ni so kọ́lọ́kọ́ mọ́ ṣáà ṣe àlékún àgbóyè so ọ̀rọ̀ nìyẹn nípa ọ̀rọ̀ àwọn tí a ń bèèrè nípa pé ǹjẹ́ jọmọ́ àkíkí ǹjẹ́ ìyẹn lè kí ní aago mẹ́sàn-án àárọ̀ kò sí ẹ̀rí fún ọ kò sẹ́ẹ̀rí fún tó abẹ́ kọ́bùlà zawal lè bá fẹ́ kí yóò súnmọ́ ìgbà tí oòrùn bá fẹ́ yẹ ẹ̀ tómi ìfẹ́ pẹ́ lórí eléyìí ní bá kó àwọn fatọ́ aṣèkà òsèmínú wa táwọn gàbẹ ṣàlàyé bí a ṣe máa ń kí kọ́bùlà zawal yẹn sọ̀rọ̀ àmì tó bá lọ́wọ́ nu fatọ́ wa wọn sókè ọkàn tẹ́ sí pé sọlá jùmọ̀ àkọ́bílá zawali shams tó yóò rí níbẹ̀. náà bí tí mo fẹ́ lọ ní ẹ̀ní gangan wọn náà ni ọ̀rọ̀ kan tó ṣe pé ó gbalẹ̀ gboko tó olójú ẹni tí ọbọ̀ ń bẹ náà wà mùsùlùmí tó sì jẹ́ pé nǹkan yìí nǹkan tó lágbára gan ni ní ìdájọ́ rẹ̀ nínú Islam nǹkan yìí àìmọye nǹkan ló ti bàjẹ́ ẹ̀kọ́ tí kìíní yìí mú wa ó kéré gan ju ìbáyé ẹni jẹ́ ìbá ìmánìyàn jẹ́ sòbẹ́ ni ẹni tí ó bá ń jẹ́ ẹni tó ń pèpè ẹ̀sìn ó gbọ́dọ̀ máa ronú wípé kí ni nǹkan tó ń fa tí nǹkan fi dàrú dérú lẹ́wù yìí báyìí kí ni nǹkan tí nǹkan fi bàjẹ́ tí àwùjọ fi dàrú dérú ibi tó dàrú dé yìí tó yẹ pé àwọn aburú wa gba òkè gbalẹ̀ gan-an ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس so ìbàjẹ́ wa gbalé ọgbà oko orí odò orí ọ̀dàn ìbàjẹ́ sá hàn ní látara kíni ní tí àwọn ènìyàn tí wọ́n ń fi ọwọ́ ara wọn ṣe so ọ̀rọ̀ nípa kápẹ́ ní àtẹ̀mùsẹ̀lẹ́yà so àbí ká pè ní alimasarahiyya tamthiliya àwọn náà ni àwọn fíìmù àbí ká pè ní àwọn afilam fíìmù wíwò drama ṣíṣe tó ìmọ̀ wò tó náà ni a fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ so àkọ́kọ́ tí mo kọ́kọ́ fi ṣe preamble rẹ̀ yìí kàmùkọ̀dìmà mo ní kí mo fẹ́ kékeré kan kó yé ipe ẹnìkan ò gbọdọ̀ ní àyà kó láyàdé lẹ́bù pé èèwọ̀ ní kíní yìí ní nǹkan tọ́lọ̀ wọn bò ṣe ní èèwọ̀ tó bá kan náà èèyàn gbọdọ̀ ní kíní yìí ó dáa ní nǹkan tọ́lọ̀ wọn sọ pé ó dáa tí ànẹ́bí ó pé ó dáa tí ànẹ́bí ó pé èèwọ̀ ni ìtumọ̀ rẹ̀ ni pé at-tahlil wa at-tahrim ìsọ pé ìwọ ni kíní yìí sọ pé kíní yìí halali ni olùwọba ló ní àṣẹ rẹ̀ sọ àti mọ̀ fi hàn anabi sallallahu alayhi wa alihi wa sallam sábàlọ léwo nu ayal Qur'an suratu an'am aya 151 ọlọ́wọ́n bá ní wọn nabi sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim qul ta'alaw aqtulu ma harrama rabbukum alaykum ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تفلحون olùwọ́ba ní wà nẹ́bí sọ fún wọn pé atlu ma harrama rabbukum alaykum ẹ̀rì ẹ jẹ́ kí n sọ fún yín ẹ jẹ́ kí n kà fún yín àwọn nǹkan tí olùwọ́ba yín ṣe léèwọ̀ fún yín harrama rabbukum alaykum yẹni pé olúwọba òun ló máa ń ṣe nǹkan ní èèwọ̀ ẹ̀rẹ́ nítọ́lọ́n pè ní èèwọ̀ ẹnìkan gbọ́dọ̀ sọ pé ẹ̀tọ́ ni o ẹnìkan gbọ́dọ̀ sọ pé ẹ̀tọ́ ni o bákan náà suratu A'raf ọlọ́wọ́n bá tún ní kul innama harrama rabbi alfawahisha ma zahara minha wa ma batan lúwa ni wà nábì sọ fún wa ìpè innama harrama rabbi olúwa bá mi ṣe léwọ̀ alfawahisha àwọn ìwà bàjẹ́ ma zahara minha ìtọ́ hàn bẹ́ẹ̀ wa ma batan àti ìtọ́ pamọ́ ẹ̀rí pé níbi àwọn abẹ̀rẹ̀ ayé àti mọ̀ǹkà yìí harrama rabbukum harrama rabbi yẹni pé at-tahrim at-tahrim haqqun lillah kọ́lọ̀ ní kìíní yìí kò dáa ẹ̀tọ́ ọlọ́run ọba ni kìíní kìíní yìí èèwọ̀ ni ẹnìkan so èyí tí mo ń sọ káfí lè mọ̀ pé nǹkan kan tí ẹni tó ń jẹ́ ẹni tó ń pèpè sí ẹ̀sìn ọlọ́run tó bá ti ń sọ pé kíní yìí kò dá a máa retí ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ẹ̀rí yẹn bá ti wá ní tó dáa jù náà ni pé kí n ò gbà ọ́ kí n ò jù sẹ́lẹ̀ pé nǹkan yẹn dáa ni kí n ò gbà pọ̀ dáa kíní yìí ò dáa ni kí n ò gbà pé kò dáa ẹ̀rí olúwọ́ba azza wa jal ó tún ṣàlàyé fún wa wípé qul ta'alaw olùwọ́bá ní ya ayyuhal ladhina amanu la tuharrimu tayyibat nùtúrọ́tọ̀ àárọ̀ fún ẹni ẹ̀yà 32 la tuharrimu يعني لا تحرموا الطيبات ما أحل الله لكم ولا تعتدوا wala ta'tadu inna Allaha la yuhibbul mu'tadin bí wọ́n bá ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ sọ di wọ̀ ẹ gbọ́dọ̀ sọ di èèwọ̀ fúnra yín nǹkan tó ń jẹ́ nǹkan dáadáa la tuhrimu at-tayyibat àwọn nǹkan tó dáa tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ ẹ gbọ́dọ̀ sọ di wọ̀ fúnra yín o tó tí mo fi ń sílé ní kẹfì lè mọ̀ pé tí abánikíní yìí ọ̀dà wàláì kò kí ń ṣe pé inú lèyàn kan fi ìfẹ́ inú lèyàn kan fi ní pé kíní yọ̀dá o má ní kíní yìí dá bí ṣe fẹ́ràn lèyàn fi ní pé kíní yìí ọ̀dà torí pé kíní nínú nǹkan tó máa ń bí ọlọ́run ọba nù òun ni kó jẹ́ pé èèyàn kàn ń ṣòfin nínú ẹ̀sìn ó sì ń sọ pé kíní yọ̀dá ó sì sọ pé kíní yìí dá so ó le gan òun náà máa ń pè ní alqawlu ala Allah èèyàn ń sọ ohun tọ́lọ́run ọba òwì kọ́lọ́ wípé tí ń sọ pé ìwọ ni tó bá pè ní ìwọ ó ti ẹ̀ ṣe jẹ́ ó jẹ́ ṣe bẹ́ẹ̀ olúwa ni walau taqawwala alayna ba'd al-aqawil olúwa ní tí wà nábi tó fi lé lọ lè sọ àsọ lé tó sọ ń táwọn ọlọ́run ọba ọ̀sọ́ la akhadhnāhu minhu bil-yamīn thumma laqata'nā 'anhu al-watīn wa ahadin 'anhu ḥājizīn olúwa bá ní tí wà nábi bá ilé sọ àsọ lé ntí mi nsọ́tọ̀ bá sọ ha láyé òun wá fìtínà nẹ tí wà ha ṣá o an yẹ kóòlà àwọn an yẹ takọ́wà láàrin Allah anabi sallallahu alaihi wasallam kò jẹ́ sọ nǹkan tí olúwa bá ọ òun náà ni ká máa ṣe eré ìtàgé wọ́n ń pè ní eré ìtàgé òun náà wọ́n ń pè ní dírámà eré orí ìtàgé ó lè jẹ́ lórí ìlẹ́lẹ̀ ó lè jẹ́ nínú máwòmáwòrán kódà wọn a máa ṣe nínú rédíò so ìmọ̀ ṣe orí orí ìtàgé yìí ẹni pé kódà àwọn kan ti sọ kí níyẹn di iṣẹ́ wọ́n ti sọ di iṣẹ́ tó ní àwọn ilé orí ìtàgé nìyẹn so òun náà wọ́n pè ní almasarahiyya àtẹ̀mùsílíyà yẹn ó wá ní minal masal láti di àpèjúwe níjẹba yẹn ẹni pé kéèyàn ó give example fún nǹkan kò mú àpèjúwe nǹkan wá tí ó ṣe pé bí píkíní ṣe ríre òun rèé níbẹ̀ lọ́rọ̀ yẹn ti wá kéèyàn ó drama nǹkan pé mo fẹ́ dramatize ẹni pé mo fẹ́ show bó ṣe rí gangan fún yín so òun náà ń pè ní al-tamthiliyya so àwọn lárúbá tó bá sọ bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní alàárọ̀bù tó bá ní yaqulu alàárọ̀bù wọ́n ní masala shay'i bi shay'in idha sawwa bihi ní pé tí yẹn bá ṣe nǹkan pé bí nǹkan yẹn ṣe rí gangan lọ́wọ́ gbé jáde fáwọn èèyàn ṣe àpẹ́ tó fẹ́ ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ kan fáwọn èèyàn nísìn so kó wá ṣe ní ọ̀nà táwọn yóò fi máa rí báyìí nítorí lágbájá ń jẹun kó wá gbóúnjẹ jáde kó mọ wá jẹ so ó mọ̀ sálà fún yín nù ó ṣàpèjúwe tẹ́yìn náà ó rè é pé a ah, n ti ń jẹ́ bẹ́ẹ̀ ni so àwọn elédè mi ni mm, wọ́n ni ti ń jẹ́ ah, n ti ń jẹ́ tẹ̀mùsìlẹ́yà wọ́n ní òun náà ni mohakat òun ni kíkíyàn ọmọ kọ́ṣe èèyàn kíyàn ọmọ síyàn jẹ́ kó ṣe bí ẹni yẹn gangan ẹ̀rí èèyàn fẹ́ ṣe bí ọba nísìn ó fẹ́ ṣe bí ọba kan wọ́n fẹ́ ju ọba kan ẹ wá ṣe bí ọba sí máa ń ṣe jáde gangan ìmáàna almuhakat òun náà mo wá fẹ́ bí ọba ṣe máa ń fẹ́ yóò mú ìrùkẹ́ lọ́wọ́ báwọn ọba ṣe máa ń mú yóò dá dé àbí kó wé láwàní so yóò mú ọ̀pá àṣẹ lọ́wọ́ báwọn ọba ṣe máa ṣe gangan so bẹ́ẹ̀ sì ni ẹni yẹn kìí ṣe nǹkan kan kìí ṣọba àmọ́ yóò ṣe bí ọba òun náà ń pè ní almuhakat àmọ́ tó ń pè ní tamthiliya ní istilah al-arab òun náà ni arudun hayyun arudun hayyun òun ni kíyàn ó mú nǹkan tí ó yanjú lẹ́kísọ̀tìn fún ìtàn kan wà ashabiha àti àwọn tí wọ́n ń ṣe ìtàn wà níbi ìtàn yẹn ni actors rẹ̀ àwọn participants ní bíi níbi ìtàn yẹn kẹ́ mú wá waqi'atin aw mutakhayyila bóyá tó rí lè ní ó ṣẹlẹ̀ lóòótọ́ ni so àbí kẹ́nìkan kan ti ronú imagination kọ́kàn imagine kó sì máa gbé ìtàn so wọ́n wà ní káwọn kó <laughs> dramatize kí wọ́n ṣe ní eré ìtàgé so tí ń jẹ́ atẹ̀mùsẹ̀lẹ́yà nìyẹn so ẹ̀rí pé irú ẹ̀ náà ni àmọ́ tán bá ń sọ ó ní àwọn ọkọ̀ tí àwọn lárúbáwá máa ń pè wọ́n máa pè ní àtẹ̀mùsẹ̀lẹ́yà wọ́n pè ní àtẹ̀kẹ̀lẹ́dù wọ́n máa pè ní àlùmọ̀hákàtù wọ́n máa pè ní àtẹ̀sẹ̀kẹ́sù wọ́n máa pè ní àtẹ̀sẹ̀lẹ́sẹ̀lẹ́t àwọn mùsẹ̀lẹ́sẹ̀lẹ́t tó táwọn lárúbáwá ní ìnà àná òṣà èdè mùsẹ̀lẹ́sẹ̀lẹ́t yẹni pé wọ́n ń àwọn àwọn drama drama àbáwọn fíìmù àbáwọn eré ìtàgé ẹ̀rí pé nísìnyí oríṣiríṣi ni yorùbá fíìmù ìbò fíìmù owó oríṣiríṣi india fíìmù gbẹ lọ́wà so kò dáa kí mùsùlùmí kó kàn wà kí irú nǹkan báyìí kó sì gba dúró sẹ̀mí ayé wa láńlá báyìí kí mú àmọ́ ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run aláì ó léwu fún yàn ó léwu fún yàn ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan ipe àìmọye nǹkan tí àwọn ti kọ́ látara tẹ̀m̀tẹ̀lẹ́yà tá à ń sọ látara dírámà tá à ń sọ yìí látara fíìmù tá à ń sọ yìí tó yẹ pé àdánwò lánlá ni àdánwò lánlá ni sòrò àwọn nǹkan yìí kò dáa kí mùsùlùmí máa mọ tó ń jẹ́ ìdájọ́ rẹ̀ so ẹ̀rí inú afá oní Akhdar bàbá yẹn sọ pé rahimahullah wọ́n ní pé wala yanbaghi li muslimin an ya'mala 'amalan hatta ya'lama hukma Allahi fi bí kò lẹ́tọ̀ fún mùsùlùmí kankan kó kàn máa ṣe iṣẹ́ kan kó máa rí pò ń ṣe nǹkan kan nínú sẹ́mi ayé rẹ̀ aláì àfikọ́ ọmọ ìdájọ́ ọlọ́run lè rẹ̀ ọ́ ọmọ ìdájọ́ ọlọ́run pé kí níta ti wá ń wò tó gba gbogbo sẹ́mi ayé wa yìí kí ni òfin ẹ̀sìn gan lérí rẹ̀ kí ni òfin ẹ̀sìn rẹ̀ tó ẹ jẹ́ ká wo nù ṣàtùwà báwo ni kí ni ìfẹ́ originate bó ló fi emerge wá ẹ jẹ́ kí n ra dá dúró báyìí bí ẹ̀ ní láì sàn án lẹ́yìn ọjọ́ mẹ́jọ bá máa bá lọ. mo fẹ́ gba àwọn kọ́ọ̀lù díẹ̀ fún bóyá ìbéèrè lórí àwọn nǹkan tí mo ti ṣàlàyé yẹn kí mo ṣàlàyé nípa jímọ̀ aago mẹ́sàn-án àárọ̀ so wípé kò ní ẹ̀rí kò ní ẹ̀rí káwọn tí wọ́n ń ṣe káwọn lè jáwọ́ káwọn lè tún síra wò káwọn lè tún síra wò so n ti ń jẹ́ fẹ́ ẹ̀nìwọ̀n qabla zawal òun náà ni mo ti mú ẹ̀rí wá látọ̀dọ̀ Ali àti látọ̀dọ̀ Ammar ibn Yasir tó bá sì ní dùhá náà ni àsìkò dùhá àsìkò yìí ti clear rẹ o ọ̀rọ̀ Ammar ibn Yasir ti clear rẹ zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one. Aleykum salaam. Alhamdulilayi kò bá tí ẹ bá ń tẹ̀lé tí má ti nínú nínú for example ṣe láyìíká wà ẹ̀tẹ̀nàṣán tí ẹ wá máa gbọ́ ìmọ̀ yẹn nínú ilé tí ẹ lè ṣe kò bá tí ẹ bá ń tẹ̀lé láti nínú ilé bẹ̀yẹn. so àkọ́kọ́ náà ẹni tó bá jẹ́ ọkùnrin kó lọ sí mọ́ṣáláṣí ni tiẹ̀ obìnrin òun láǹfààní àti jòkó ní ilé rẹ̀ so kó jòkó ní rẹ̀ so kódà òun lọ́lọ́lá jù fún un ṣe wá rí kí ọmọ wá tí ọmọ dé mọ́ṣáláṣí kí ọmọ kírun nílé pẹ̀lú ohun máikrófóònù kọ̀ bá mu ṣùtì tẹ̀tẹ̀ bá ti ń kí tásìkò dúró bá yẹ tó ẹ máa kírun lè yín tẹ bá láǹfààní àti lè lọ sí jùmọ̀ ẹ lè lọ ṣùtì kò sí tó burú ń bẹ̀ sàmọ́ ètò dájú ní kí wọ́n jókòó sínú ilé èèyàn wallahu a'lam fóbìnrin ni mo ń sọ ọ́ naam aleykum salaam. Anton Isakun Bakara. Ọ̀rẹ́ àtúntò olóṣèlú yẹn, òun náà bá fẹ́ tẹ bá wa analyze rẹ̀ dáadáa torí ó ti ń kó àwọn èèyàn wa lò púpọ̀ jù. Níbi èèwọ̀ ni ọ̀pẹ ọ̀rọ̀ fíìmù òkè ìṣàlà ìṣàlà tó àìṣe ìpínlẹ̀ rẹ̀ ní Isakun Bakara. Bárakàlá fíkùn, ẹ ṣeun gan, wọ́n sọ lẹ́kọ̀ọ́. naam ẹ ti wọlé ẹkún ìdúró jọ yín. maaleykum salaam. naam lọ́rọ́ o. naam. naam. ok ok wọ́n ti tó kí lónìí wọ́n náà tó kí lónìí fa. ẹ ọlọ́dún bẹ lónìí public ọlọ́dún bẹ lónìí wọ́n tó ń dọ̀kan pé nípa wọ́n ti ṣèyẹ pé ó dé kúrú náà máa sábà fún wọn. ẹ tọ ẹ kí ló tó tó gbé sí lónìí kí ló tó kí lónìí náà tó tó àná kí lónìí sẹ ọdún tó wà lónìí ẹ tọ ntẹ́mi mọ̀ lèmi sọ fún yín yìí tó ti yé báwọn náà tó dẹ́nlẹ́yìn náà bí bí ò ti ẹ̀ ṣe náà nǹkan yìí kù lásìkò yẹn kò sá kò sí ẹ̀rí fún tó ti yé ọlọ́run kó ṣàmì fún wa. Now, time to نعم آه، إن شاء الله تبادلني وجميل أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول السلام عليكم ìgbàkúgbà tẹ́yìn òbí bá pinnu láti fọmọ yín sílé kéwú bó sì jágbàlagbà ló finú fídọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn ó yẹ kẹ́ ẹ wòye sáàyè téèyàn ti mú mi ìmàmú rẹ̀ gbẹ láláìsí ní fásitì ṣòfò ìwọ̀n ìjìnlẹ̀ ẹ̀kọ́ madrasatu ahli sunnati wal jama'ati lil dirasati al islamiyyati wal arabiyya adábàtà Ìlọrin fi ṣe gbẹ̀mí tẹ̀ lọ́jọ́kọjọ́ ẹ̀kọ́ kéwú kíkẹ́ Allah yóò sì kún kẹ́kẹ́ fọ́nìrànràn ìwọ̀mọlúàbí àmójútó tó péye ń bẹ ní sẹpẹ́ àyíká àgbékalẹ̀ mọ̀dẹ̀rọ́sátù ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àtẹ ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan bí ìpele ìpìdáyì ìdádi òfìmọ̀ sanáwì aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán lẹ́tọ̀ ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀ ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàṣídùl kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí dórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn mọ̀dẹ̀rọ́sátù ahli sunna ultramont adábàtà ìlọrin kwara state nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ orin oil ládábàtà nílọrin tẹlifon zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine madarasatu ahli sunna wal jamaa adábàtà ìlọrin ni ìtẹ̀síwájú ti débàkéwu kíké tayọ kámọ̀ fẹ̀ kọ́sánná fún ni. Thank you. Thank you.